يا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ọ̀ ìyáàjà gbàgbé pé عن صني sọ رب الله بعد أن خرجنا القول من بعد tá nípa ìrọ́bù ìjọmọ́ ìlúmọ̀dákàrí sáàlẹ̀. ó fi ẹ̀pọ̀ ọ̀rọ̀ ta sọ gan-an ni pé yàní kọ̀sámùná àlìjámọ̀á ọkọ̀ náà ti yẹn pé àlìjámọ̀ ìsùmánì. jámù méjìlá ni máa dọjọ́ wájú mo ti fẹ́ kẹ́yìn náà máa mú kí wọ́n ṣe kàkiri áàtì nìyẹn tó níṣẹ́ máa wá tìràkì wá tìràkì gbogbo gbà. àlìjámọ̀ ọ̀hún ẹ̀sìmáàní ìpín méjì ní jámọ̀ tani. a ní kan tí wọ́n ń pè ní jámọ̀ tẹ̀síhìhì jámọ̀ ọ̀hún àtẹ̀síhìhì. jámọ̀ tẹ̀síhìhì. عليكم السلام بون يا ابنتي جامع التصحيح سمع وجامع تعنيني عليكم السلام جامع التصحيح ojú wọn sì dàbí ojú ẹni rí ẹ ẹ bá ṣe sojú bí ojú ẹni rí jámọ àtẹsíhìhì jámọ kejì ní kí ni ọ jámọ àtẹsíhìhì jámọ àtẹsíhìhì tí wọ́n náà sì ń bẹ̀rẹ̀ látìgbà yìí bí wọ́n náà ni ó ti jẹ́ tọ̀ wá kí mi mo béèrè rẹ béèrè rẹ ó dé òtún kí mi jáwọn ọ̀tọ̀ èyí òun ló ń pè ní sand pora sand pora jáwọn ọ̀tọ̀ sí òun ni broken pora ẹlẹ́kìn tẹ̀síìrì lèkìtì tẹ̀síìrì tẹ̀síìrì òun ni sand sand pora ìkejì tàṣẹ ní jámọ̀ tẹ̀kẹ́rẹ̀ òun ló ń pè ní brooklyn bora. ẹ wá tó wá wàrà tí mo fẹ́ dá mo wá fẹ́ pín jámọ̀ tàṣẹ èsì méjì ẹ pé jámọ̀ tàṣẹ ẹ pé èsì máa ní. jámọ̀ tàṣẹ èsì máa ní. alákọ̀ọ́kọ́ ni jámọ̀ olùmọ̀dákàrí sàálìm òun láti yanjú ọ̀rọ̀ lórí ẹ̀yàn. جمع لمذكر سالم ẹlẹ́ẹ̀kejì ni jámù olùmọ̀ánẹ́fì asálẹ́mì òun la fẹ́ gbé nísì jámù olùmọ̀ánẹ́fì sálẹ́mì bá ti wí ẹ̀sìn ṣe ìhù méjèèjì jámù tẹ̀sífẹ́ òun náà lọ́dẹ̀ rọrùn jù náà jùmọ́ rà kò ní stress جمع ذكر سالم بقول اسمه فاعل او موامه بقول اسمه مفعول او موامه ناصر ناصرون منصور منصورون torí pé tọ́wá sì jẹ́ sùdá sínà mùsẹ́kìrú mùsẹ́kìrúnà mùsẹ́kìrúnà. sọ ìpín kejì jáwọn tàṣí òun láti ní kí wọn jáwọn ànàkí àtàlẹ́ òun gan lára fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́nu. ẹ̀rọ máa ń ṣe ń kún bá wáhì àfihàn ìlú fásitì ìmáa kún yún yún yún yún kò gbọ́dọ̀ wáyé nínú kíláàsì. na'am aya wa ulati ama bi kimi ya'mal ina la sifafa yaqum eh oni wa ulati ulat eh wa ulat al ahmal àwọn olóyún oni se ri àwọn ulat àwọn olójóbìnrin fún òòlù ulat eh abo rẹ̀ wọ́n àbí akọ rẹ̀ ní òòlù òòlàtù ní àwọn olóbìnrin wà òòlàtù al-ahmal àwọn olóyún wọ́n mọ́ jù mìíà bí alìfin wọ́n tá í mọ̀sídà kẹ́yìnì ẹgbọ́kọ́ ìdà tó fi kó gbogbo ẹlẹ́ tí yẹnyẹ wọ́n mọ̀ jù mìíà àti tí wọ́n bá mú jámù rẹ̀ wá bí alìfin wọ́n tá í pẹ̀lálìfin àti tá ẹ́ wọ́n mọ jùmíà èyí tí wọ́n mú fúra rẹ̀ wá wọ́n lọ lé wọn dànù jìnàjìnà tí wọ́n lọ jìnàjìnà fọ́kànwó rẹ̀ wọ́n mọ jùmíà èyí tí wọ́n mú jámù rẹ̀ wá bí alif wọ́n tẹ́ in Wàmọ̀ súnmìyà bíhì mìnìhúmá. Ẹgbọ́ wàmọ̀ súnmìyà bíhì mìnìhúmá àti tí wọ́n bá tún fi ń pè é. Tí wọ́n fi ń pè é, òun náà bọ́ sábẹ́ Mùhánẹ́sùn Sálìmù yẹn. Mùhánẹ́sùn Sálìmù nàdé tí wọ́n tún fi ń pè é. Kí ni rọ́bù rẹ̀? Ó ní yóò ń sọ́bù bèlèkẹ́sìrọ́tì o àáfún násíbà pẹ̀lú wọ́sẹ̀lẹ̀ ní nsàlẹ̀ bí àpẹẹrẹ ọ̀rọ̀ náà mọ̀ bá dẹ́dà tó sọ pé kọ̀lọ́kọ̀lọ́hù sàmáwáàtì kákẹ́tọ́tì ẹdírí kọ́lákọ̀ ọyá ìrọ́bù rẹ̀ pẹ̀lú márùn mọ̀bí alàlfàṣì lámàlọ́lámìnira alọ́hùn gbọ́ akẹ́rí fáìlú báyọ̀ tí a sọ pé láwùsùn náà مفعول به مفعول به منصوب وعلامة نصبه الكسرة نيابة Bó lẹ ṣe láìkẹ̀ ọkùnrin báyìí? Nítorí pé ti jọ́kùnrin wá láìkẹ̀ ya yìí. Jáwọn àánà ti sàálẹ̀. Jáwọn àánà ti sàálẹ̀. Mo ní nǹkan tí ń tún sọ̀rọ̀ mọ́ ń bọ̀. Ètí ìdẹ́ o wọ́n ni wọ́n sàbí astofalbana àwọn tó ń lọ fọmọbìnrin tí ọlọ́run adẹ́dàwá ní astofalbana tí wọ́n la kúmọlbanu nínú ẹ̀sọ́ pọ́kùnrin lọ́dà bóòlù ọlọ́run ó sì sẹ̀sà ọmọbìnrin èyí sì ń wọ́n ọmọkùnrin káàkiri ọkùnrin yìí ni ọ̀ àníjọ́ kan ajẹ̀kó gbogbo àwọn obìnrin jọ à ń ṣiṣẹ́ mi náà fún wa alaikum salam rọ̀ṣẹ́tì àwọn tí ò tí lọ́kọ̀lọ́kọ̀ nù ọ́ ta ló fẹ́ bímọ ọkùnrin nù yín nínú àwọn bíi mẹ́wàá ẹni tó lóun bímọ ọkùnrin báyà ni wọn tó náyìn nínú àwọn mẹ́wàá ẹ fẹ́ bí èyí ayé ni ó ti jẹ́ tẹ́lẹ̀ ìtara yín báyà yìí kìíní. Hmm. nítorí bẹ́ẹ̀ a sọ fàlìbà náà ẹ̀ sí ẹ̀yẹ ẹja gbìyànjú ìrọ́bù rẹ̀ ààyè nǹkan kí lòun arúgbó kiri istifham kì í sì sọ́fà nínú ìlú. wọ́n ṣe wá sínú rẹ̀ pọ̀ mọ́ bí yìí ni. dáìrà. sọ́fà gẹ́gẹ́ bí kíní ẹni pìlẹ̀. ọlọ́run sọ yìí. ọlọ́run bá ń fi sọ rẹ̀ sọ yìí. ọlọ́run yà fàdù. wọ́n á jẹ wọ́n àdábà rẹ̀. kíní ẹ̀ àìkíní á ń tàtò wá sí ìlú. àìsàn fa ni ọba jẹ́. Àbájá àwọn ọ̀sẹ̀ Astolf Alibana ti wọlà kómù Alibana. Ṣé ẹ̀mí ń tè láàyè? Mo sì fi tún fún yín lẹ́ẹ̀kan. Mo sá tún fún yín lẹ́ẹ̀kan. Mo sọ lẹ́ẹ̀kan náà. Ẹ̀yẹn ni pé ọlọ́run ọ ṣẹ̀ṣà ọmọbìnrin. Wọlá kómù Alibana. Ẹ̀ẹ́n ìwọ̀n ẹ̀yìn ti mọ̀ mọ́kùnrin lọ́dà tẹ́yìn mọ́kùnrin ẹwà lọ fọmọbìnrin tẹ́ ní ọ̀dà lọ́dọ̀ yìí ẹ̀lọ́ fi tẹ́lọ́run báwọn ọlọ́bá ní ìsìn wọ́n ṣe ìtọ́ ọmọbìnrin wọ́n gbà yìí pé ìpínlẹ̀ òsì ni wọ́n àkọ́kọ́ náà wọn ò lè gbédà wọn ò lè jágún wọn ò lè ṣe kankan omi ìkúlẹ̀ lọ́ọ́ ka tẹ́wó tó bí kó fámìlì jẹ wọn èyí fẹ́ bímọbìnrin nígbà yẹn obìnrin ti dọba lọ́dọ̀ wọn sùn àti Islam ti dé obìnrin ti di kábíyèsí kìtì ní Sudan aláìlà òkúńtà fìlà àrọ̀bà ọmọ wọn pè ní àrọ̀bà àwọn ní bọ́ọ̀sì yẹn mọ́lù ẹ̀ ọkọ̀ orú èyí tí sì máa kìdí nìyẹn bá wọ̀ àrọ̀bá ni a lè wọ́ lọ sókò àrọ̀bì. kó o ti jókòó báyìí tóbìnrin bá dé báyìí wọ́n máa dìde bíi pé kábíyèsí dé bẹ́ẹ̀ mọ̀ sọ fún àwọn ọjọ́ kan ní ìwọ́ yà dúró ni òfin tó wà nílẹ̀ lọ́dọ̀ wọn. ẹni ìyé ẹ̀jẹ̀ dìde orí rẹ̀ da àkọ́bí mi ẹ̀jẹ̀ gẹ̀ wọ̀ fún yóò fà wọn yẹn lọ́dọ̀ àtẹ̀jú nígbà tí ọ̀gbọ́n yorùbá tí mo sọ ló dìde fún ìwọ ọmọ tó kiri yìí. akọ́wìnì ìṣẹ̀gbẹ́ rẹ̀ ọ̀bàjẹ́ ọmọ mẹ́ta yà sọ̀rọ̀ ìwọ̀n káàdì pàdé ìwọ̀n káàdì pàdé ìwọ̀n káàdì pàdé kìíní kìíní kìíní kìíní ọmọ kékeré bá tí ò lè ju irú ọmọ yìí lọ àìrí ọmọ àádìdé mú àìrọ̀ ìrọ̀ àrí sí wọlé lẹ́nu alọ́ bàjẹ́ ọkọ̀ bá jẹ́ lẹ̀ Yorùbá ni tí èmi bá tí wọ́n bá jòkó torí mi ó ń dìde mi yóò máa ń wọ̀ báyìí ọba ọba adé ọba láìláha ìlàlá wíńdò àjákù ní ìsìnkú àwọn ọmọkùnrin ṣùgbọ́bìnrin gíláàsì táìsì kúmẹ̀sì múlẹ̀ nìkan wá sọ pé eh, ìyá táwọn bàbá láyé fi jà àwọn obìnrin tì ẹ wá ṣe tẹ́nìsì ẹ fi gùlú wọ̀ ẹ gùlú wọ̀ wá ti wọ̀ obìnrin wá dùn fà wọ́n máa gun ogi kíkẹ́ máa gbé gíláàsì sí báyìí ọjà tó tọ́ bá dé harọ́bù wàláì tààrọ nà lájàbà ọmọ òkè ha níyàwó rẹ̀ yìí mẹ́ lọ́mọ yọ ń kúkú ní kù báyìí lórí ìyàwó rẹ̀ tí ń gbé sí fọ̀háfù jọ ń kúkú tó tún fajúró ah, ah, ṣe kíní tó ń gbé kiri ẹ̀ nílò ilé ah, ní gbogbo so àwọn ń pè ní hamza tó lọ wá sí abẹ hamza tó lọ hard police islam so mabni ala fati ala mahalara min ala ayab ìsọkà yẹn hamza tó wá sí lọ sí ń bẹ mọ ẹ kúkú ní ìlò ẹ sí ìgbọràn ẹ sáni ìlú tẹ́lẹ̀ òwúlò gẹ́gẹ́ mẹ́rin ẹhẹn sùkún náà rẹ sì tún fẹ́ kàn lẹ́yìn rẹ sùkún méjì ọkàdé tá bá kọ sí kàkàn kíkà gbàyè ni òun ní tẹ́mọ̀ pé ìsọ̀fà ní mẹ́mẹ́ ìsọ̀fà ìhánsá tó wá sílò dẹ̀ sùkún ní sì ń bẹ lórí rẹ̀ wọ́n jẹ́ kẹ́bọ́ síbi sọ́sùkún yẹn ni tẹ́bá wá kọ́ sí pépọ̀ tún gbáyè lásán ní pépọ̀ gbáyè ni lára sì ti mọ̀ kí ni pílẹ̀mù wa ọyá ìsọ̀fà gan wá ní lọ bẹ̀bá ìmọ̀ ti sọ̀rọ̀ ọ̀bù rẹ̀ fún yín ọyá kí ló máa bì ẹ̀sẹ̀ síríọ̀sì dáadáa báyìí ẹ̀fẹ̀ mọ̀bílíyù aláṣẹ. kí ló ṣẹlẹ̀ báyìí lónìí gómọ̀ ní sọ́fà. Àlùmọ̀kọ́dà alàlẹ̀ alàlẹ̀ alẹ́sì. Wọ́n ní àmì ń gbòó ìhá àpáàzò. Àpáàzò, ó ti fẹ́ gbàgbé o. Bísọ̀fà, ó ti ní fún ìlò Malvin gbogbo àlà ń sọ̀rọ̀ bù rẹ̀ fún wa mọ̀bùlì ìjọ alàlè fásitì alìmọ̀kọ̀dárì alàlè alifi mọ̀bùlì ìjọ alàlè fásitì alìmọ̀kọ̀dárì alàlè alifi mọ̀náà min zuhuriha àtà àzúrù. ها فعل ماض مبني على الفتح المقدر على الألف ها Ibi ìgbàwo ni ó máa ní ká ìgbàwo ni ò ní nípa. Mo ti sọ fún ọ pé tààyàn ìtumọ̀ tí ń tún ìtumọ̀ ìtumọ̀ mọ́rọ̀ òun ni fàtàtì ìgbàjò níta lápẹẹrẹ ní ìsìnká bá sọ yí pé dọ́mọ tó mọ̀ kọ̀dárọ̀ tó sọ tíwẹ́ mọ́ sí wí ọ̀rọ̀ kú dọ́mú pàtàkì jùlọ níbi tẹ́ bá ti fẹ́ yanjú ọ̀rọ̀ fíìlì wọ́n yẹn ṣe dọ́mọ́ tó lẹ̀ bá yanjú ọ̀rọ̀ fíìlì wọ́n yẹn ṣe dọ́mọ́ tó àbí àbí ohun tó jẹ mọ́rọ̀ sọ́ọ̀fù àti wọ́n yẹn ṣe dọ́mọ́ tó lẹ̀ dọ́mú pàtó nǹkan máa ń wí nìyẹn. tòní ìṣẹ́ bá sọ pé fẹ́ẹ́ lọ mọ̀dárì màrúfún alámọ̀tò lọ́fìn ẹ̀rí kọ́rọ̀ náà wù lòdì tó bá jọ lọ sọ́ọ̀fù lọ́pọ̀lọpọ̀ gbàwé wíwí ló ń bàtà òṣùmọ́ náà wù yẹn wọ́n wí fọ́tà nítorí tí kíní ara kẹyọ̀ kẹ́ náà wọ́n fẹ́ rí ìṣòwò náà sì ń túmọ̀ mọ́rọ̀ bẹ́ẹ̀ kò lè ní ìṣúkàlù mbẹ́ torí ibi tá a bá kọ fásitì sí wọn ẹ̀ka fásitì sọ̀rọ̀ sọ pé mọ̀bí alàlù mọ́tò bá débi wọ́n aláwọ̀sì darí àlìkẹ́sọ́tù lóhùn wọ́n tẹ̀lé ń sàlẹ̀ ẹyọ kan àfún ni wọ́n tẹ̀lé ń sàlẹ̀ ẹyọ kan tó báyìí mọ́rọ̀ ni wọ́n ń pèlè ni wọ́n ń pè ní ismu mọ́rọ̀ ẹ̀ẹ̀kan alátù gọmọ́tù kẹsọ́tù pátátù àtùkẹ́ ti bẹ́ẹ̀ ọ̀ torí bẹ́ẹ̀ a sọ̀kalì bànàẹ̀tì lẹ́wàá sọ pé wọ́n fáìlì òhun ضمير مستتر جوازا تقديره هو هو هنا لفظ الجلالة الله تبارك وتعالى البنات وانجكنو مفعول به منصوب منصوب وعلامة نسبه الكسرة وصل عليك àfúnni ó tẹ̀lé sálẹ̀ ẹ̀kan àbígẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ẹ̀kan àwọn làfún báyìí ìyá bàtà ní لأنه جمع الناس السالم نعم نعم نعم يوم من بولات الثالث جمع الناس السالم àbí àwọn kí la lè jàmá pẹ̀lú alif wọ̀tà kí la lè jàmá pẹ̀lú alif wọ̀tà wọ́n tọ́lọ̀ kọ́kọ́ mọ kí ni wọ́n tó ń pè ní alimuhannas ìrìn mọ̀ánẹ́s wo gan ní bẹ̀. wọ́n bá fẹ́ pè nǹkan ní àlùmọ̀ánẹ́s àẹ́sọ pé àlámọ́tú àlùmọ̀ánẹ́s nẹ́jáwí àlámọ́tú àlùmọ̀ánẹ́s wọ́n sì pé ní àlámọ́tú kó fi kíkà mọ́ àlámọ́tú àlùmọ̀ánẹ́s àwọn àmì táàsì mọ́ mọ̀ánẹ́s. alákọ̀ọ́kọ́ wáhìí àtà. àtà ẹ̀dìkọ́ àtà yẹn bí irú àpẹẹrẹ ẹ̀ àlàmọ́tùlù máa nẹ́sì lásán mo rí o ẹ má dára yín láàmú àlàmọ́tùlù máa nẹ́sì ni wọ́n bá yẹn mọ́ sọ alábo ní nǹkan bó láti dáàbò mọ́ tí ògbẹ́ náà bá níyẹn kílékílé ẹ tó bá jẹ́ dífàlà ẹ̀fún kọ́ tí ò ní ẹtí létí sọ aláìsà aláìsà tí ó ń fà tàbí ajẹ́rìjì ó fà kí yẹn ṣe àṣekèsè ó ń fà àtìgẹ́tì kí láàmì tá fi dáhùn àdínà sí alákọ̀ọ́kọ́ òun ni àṣìkà bí ìkẹsọ pé mùsùlùmá tó ń ná dámọ̀ rẹ̀ ọjà mùsùlùmá tù tẹ̀síkọ́ síbẹ̀ mùsùlùmá tó ń dámọ̀ rẹ̀ jẹ́ kí ni o muslimatun. àmì kejì nígbà tú a fi dá mohannes lélẹ́ yìí mọ́ òun ni alẹ́ àlèfó lè máa kọ̀ sóòrọ̀tù alẹ́ àlèfò alẹ́ máa kẹ̀ sóòrọ̀tù sọ́ọ̀t àlèfò tààrún tí wọ́n kọ́ bí yàrá yìí mọ́ wọn ní kámọ́ síbi rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kámọ́ sí ìdí rẹ̀ ní síìtì ni o wọ́n bá ní alẹ́ alifu alẹ́ makọ̀kọ̀ ṣúrọ̀tún bí àpẹẹrẹ sálímà sílámìm yá àti ọlọmọ ń jì sálímà ìyàwó rẹ̀ sálímà. tọ́ba di púpọ̀ ní sàlìmọ̀ yáàtùn ó ti nípa mú wá níjà mú tẹ̀sí ìwọ̀n anẹ́sìrárì sàlìmọ̀ yáàtùn àwọn sàlìmọ̀ ìyàwó ẹ̀ alaykum salaam káà náà ládọ́dún àbá dára ẹ̀dún ìṣẹ́ wa lọ́rọ̀ ìṣẹ́ wa náà ní ṣe lè sàlìmọ̀ sàlìmọ̀ yáàtò àwọn sàlìmọ̀ tó pọ̀ wọ́n má ṣe bí ká nìkan ní wọ́n máa wí wọ́n pè mú anẹ́sò bí ká nìkan o ah, lúwo ni ọ̀rọ̀ àdúrà yìí wà nítorí ọlọ́run mo rí ó sẹ́lì rẹ̀ ń lẹ́tà by lẹ́tà pé sin lam mim yá àti wọn kẹ́mọ síbi rẹ̀ sálímà ní épèpè kúkú lẹ́yìn sí pé ẹjọ́ mi ti pẹ́ di kéwù mi ń fi kéwù kúkú pé wọ́n máa jẹ màá padà sí ibú láyé mi wọ́n máa sọ pé tó fà á sókè mi àbò wí báyìí fún mi a'udhu billah a'udhu billah a'udhu billah kàlìmọ̀yàtùn kàlìmọ̀yà ọ̀ ní kálùkù síbi mímú yẹn mọ́ kàlìmọ̀yàtùn kàlìmọ̀yàtùn sùn náà ni kí lọ wọlé kàn èyí náà ni ó ti kọ̀rẹ́ẹ̀tì àlìmọ̀ yáàtàn ọyá àmì kẹta òun ni àlìfò lè mọ̀mù dúdásù àlìmọ̀mù dúdásù àlìfò tá a fagun mẹ́ẹ̀mẹ́ àlẹ́ alifu lè mọ̀mù dúdásù ó dé dáadáa àti ìjìnlẹ̀ jù àṣẹ ló bí minutes wọ́n láyìn méjì mẹ́là ń kàtà nítorí ẹ̀ ló jẹ́ ìdọ́gbọ́n sẹ tó tí rí pé ní ọmọ pọ́rọ̀ tẹ̀ tún kọ́ nu jáwọn wà náà sì sálé mọ́ ẹ̀ ló jẹ́ ìdọ́gbọ́n sẹ kù lánàá ẹ̀hẹ́ bí àpẹẹrẹ ẹ̀jú wí àlẹ́ alifoli mamudu dátù bí bàìdọ́ù ọ̀rẹ́ rẹ̀ bàìdọ́ù ọ̀rẹ́ ọmọ bíbí àǹtí rẹ̀ sí ní ìwọ ma láǹtí ẹ̀hẹ́ ìwọ láǹtí àbúrò rẹ̀ ni àdébàrẹ̀ ni ọmọ mi àdébàrẹ̀ ẹ̀hẹ́ bàìdọ̀wàátù bàìdọ̀wàátù by the word by the word dámù by the only by the da uh-huh. word. torí ọ̀rọ̀ manus yìí ọgbọ̀ngbọ́n díẹ̀ o kìí sí èèyàn nìkan ni gbogbo kàyé èèyàn ni wọ́n o ọyá akọ nóòtù síbẹ̀ kíkọ́ di ẹ̀kúùnù adi ẹ̀kúùnù lè mọ̀ ẹ́nẹ́s ẹ̀sọ́ ọyá wáhid isma insani ẹ́nẹ́s yẹn lè jẹ́ pé yẹn kọ wáhid ọdún wọn ẹn mánàsù lè jẹ́ kí ni ó lè jẹ́ pèèyàn náà bí àpẹẹrẹ ààyìn ṣáàtù ẹmọ̀ pèèyàn ní jẹ́rẹ̀ àbẹ́ ẹ̀mọ́ ní pèèyàn ní járí sàbí ọdídí sàbí àjẹ̀lera àtúnjẹrẹ ẹlòmí ọ̀dá sàbí mọ́ two isma hayawa ni ó ṣe ṣe kó jẹ́ pèèyàn èèpẹ̀ ẹranko gan abó lè jẹ pẹranko kó láti ní bóyá èèyàn nìkan òun lá máa lo màánàzù wọ́n lè jẹ́ sùn hayawan bíi nẹ́ẹ̀kọ́tù nẹ́ẹ̀kọ́tù ọ̀ wá nítorí pé gbò ṣe kẹrẹ lòun kọ́ wá lò ní pẹ̀lú obìnrin kẹrin nínà ọ́ ìgbéyàwó tí wọ́n ṣe mọ náà wọ́n ń ṣe lọ́dọ̀ ara wọn mẹ́ẹ̀ ọyá tẹ́rẹ̀ ismọ̀ nẹ̀ àwọn ọ̀gbìn nebat irúgbìn bí àpẹẹrẹ bí rúkì kọ́ látù ọ̀sán ọ̀ nítorí kọjọ́sẹ̀ kọ́ ní kèsò obìnrin mọ́ wá ní bèrètì kọ́ látù kìí ṣe bèrètì kọ́ lù ọ́ kí kàtún ní bèrètì kọ́ lù ní wọn àlọ́ ọbẹ̀ lónìí kódà ó lè jẹ́ ismọ̀ mọ̀káàní ẹ̀kọ́ ayé tí ó sì jóbìnrin bẹ́ẹ̀ ni o ọdúnrọ́sà tún bọ́ ọ nítorí pọ́sọ́ pé àgbàdà ọ̀tọ́lẹ̀ sóbìnrin alìmọ̀dọ́sà tún híyà náà lówì tó ṣe wí fún ọmọ alẹ́ ọmọ híyà kódá ó tún lè jẹ́ isma ma'ina ó kọ́ sọ́mí túnmọ̀ wọ́n fẹ́ parí ẹ̀ méjì ń ṣe bẹ́ẹ̀ bíbẹ̀ kọ́ lè yá sọ́nà mẹ́wàá fún ọ mi ṣe bẹ́ẹ̀ wọ́n yí ti tó fáìfù yìí sókè isma ma'ina mo fẹ́ kí làákà èèyàn fẹ́ tí wọ́n bá rí wọn gbọ́lẹ́ tí kí ó náà nígbà yìí ni ah, isma ma'ina bí ìkọ́ sọ wípé àlẹ́ àáfìyàtú àlàáfíà ni ọ̀sọ̀rọ̀ pé kèsò obìnrin mọ́ra ní tí èyàn wá ní pàtẹ́ lóbìnrin ni àlàáfíà gẹ́ẹ̀dẹ̀ ni orúkọ onítùmọ̀ ni abẹ́gẹ́ẹ̀dì a lè gbá àlàáfíà mú ẹjá tó kéwú díẹ̀ sí ẹ̀yàn ọmọ mi ìyá kéwú díẹ̀ sí wọ̀nà láyẹn sọ̀rọ̀ láyẹn sọ̀rọ̀ fún kí ni àrírí àti ìríjámọ́ ọmọ ìgbàtò já tó kéde ẹ̀sì jẹrẹ tó ọ̀kẹ́ tó ń bẹ èèyàn mọ̀ mí o àwọn ọ̀kẹ́ ń bẹ tó epo mìíràn ni wọ́n ṣùgbọ́n kò lámì mẹ́ta fàyàn náà alólè rẹ ti fún mi lápẹẹrẹ onítànú ọ̀làfùmọ̀ sùúrànú ọ̀làfùmọ̀ dúdànú kí Zainab mẹ̀múnẹ̀ ah, mẹ̀múnẹ̀ tún bẹ̀ kí lè fẹ́ ká wí sílè ní ẹjá ìjá fóun náà lè kọ̀ àwọn ní ẹjá fún àsùmọ́wù lámì o alifa mahmududa ó yẹ já fún un tá ń sọ yìí náà lè kọ̀ ikọ̀ olè òpá fún àyà ajìmìọ̀n ajìmìọ̀n ẹnu pẹ̀ fún lè kọ̀ fún ẹ̀wà lè sọ yí pé ó ṣe ń ọ̀sọ̀ ipa ní pàfẹ́kẹ́sọ́ pé àwọn ànàwó látún pàkọlé bá dàrẹ láàmú o àwọn tí mo fẹ́ máa pè ní o kọ́ sókè báyìí àlèmọ́ ànàwó ó díyẹ̀ kúnnù làfòzé yáni. Mọ́ánẹ́sù lè jẹ́ gbólóhùn lásán. bí àpẹẹrẹ ìsáámọ́tù kọ́mísìlò ìsáámọ́tù sí. ọ̀kọ́díyè fúnnù ọkọ já mo ti parí kí ó ń bẹ̀rẹ̀ nínú ní Zainabu bẹ́ẹ̀ni anásù láfùtì ẹ̀ àbí obìnrin ni òsámọ́tù ọmọ mi àfẹ́sọ̀ tó ní ọ̀hún. ọkùnrin lọ́mọ mi ọ̀ àkọ́díyẹ̀ kúnnù mànẹ̀wí ján onítùmọ̀ òun ni Zainab tẹ́wí ẹ̀ mọ̀ wò pé ọ̀bí àkọ́kọ́dì rẹ̀ já dún bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ táwọn màánà ẹ̀mí ọ̀gbá ọ́ ẹ̀mí òun tá ń kọ́ lọ́wọ́ ní ìlú a sọ pé zainabu tó bá di jámù kí láwì zainabatu zainabu gẹ́lọ́ ẹ̀ká ní ọ̀sán ilé ìsúnmọ́ tẹ̀síìrù lélẹ̀ mi tẹ̀síìrù là ń kọ́ lọ́wọ́ ọya mọ́ríyámù ń kọ́ mọ́ríyámát ẹ̀ dáhùn ẹ̀bẹ̀ wọ́n tẹ̀ dé ni ní ti rí ni mi <laughs> mọ́ríyámátù ẹ̀yà mọ́ríyámù ńkọ́ ẹ dáhùn dáadáa mọ́ríyámọ́ọ̀tù ọyá bìlìkísù ńkọ́ kélégbé bìlìkísù ní má dára ẹ láàmú má dára ẹ láàmú má dára ẹ láàmú tó bá nìyẹn ṣe rí nìyẹn ọyá wa bọ́ sí láyẹ̀ ń sọ̀rọ̀ tó fẹ́ lọ́dẹ̀ẹ́ Ọmọ láàyè ń sọ̀rọ̀ fún. Tó wọ́n mọ́ láàyè ń sọ̀rọ̀ àjọṣe láì fi jílẹ̀ láka lónìí. Ó ní wọ́n mọ́ láàyè ń sọ̀rọ̀ ẹ wá rí sùn láàyè ń sọ̀rọ̀ ní rọ́ọ̀bù tẹ̀. Ìfọ̀yì dẹ́gù bèlìfàtì. Bèlìfàtì á máa fún yẹn ní járì pẹ̀lú ká fún ní fàtì ẹ̀yọ̀kẹ́ ẹ̀wọ́ òkè kan. Bí àpẹẹrẹ, bí àfùdọ́là mínú bí ká sọ pé máa ń hún wá bí àfùdọ́là mínú ọlọ́lá jùlọ akọ oníwà ń ṣe náà hùwà ẹdúgbọ́n mu wí the afubọ́ọ̀lù amin nìbò ó fi hàn pé afubọ́ọ̀lù nínú àwọn aláyọ̀ nǹkan òkú lọ́wọ́ ọ̀rọ̀ wa ní afàlù afàlù tafdil ìlà fi ṣọ́ọ̀rì ẹ̀sùmáwùn ẹni jẹ́yìlá ìlà fi ṣọ́ọ̀rì sùmọ́tọ́ bí wà nínú orin nínú làlórí tí agbàwọlé lọ́wọ́ òfun ní járì yẹn dáadáa. Aláàtún ìláhì aláàhámàdín sórí bó ṣe dún. Ọ̀gbọ́n mi yé dáadáa. Aláàtún ìláhì aláàhámàdín ó ti ní orí kọ́ dún. Orin lọ́fà. Wàílà aláàhámọ́dà lọ́yẹ káwí. Kí wá tó wá ṣe yẹn nìkan, ó ní wọ́n húwẹ́ bí ápùbọ̀lámí hú ilẹ̀ máa àlì, àfi tó bá ní alì nínú lórí àìlìfò ọ̀lẹ́mù. Ọba sọ yí pé àìlẹ̀lẹ̀ ápùbọ̀lí lórí, ń tó lọ́lájú, wọ̀mínẹ̀lẹ̀ àní, ó ti gbọ́ síbẹ̀ kọ́ mi ń àṣànà àwọn ọ̀rẹ́ kí wí ṣùgbọ́n mú àwọn bá ti kálífọ́ láàmùsọ minel àṣàní yóò gbà járí rẹ̀ ọ̀rọ̀ kejì àfọ̀rẹ́ tí wí òun ni ta bá tó fi ṣe dọ́fà náà mẹ́rẹ̀ bí àpẹẹrẹ bèlè àfùdọ́lí ọ̀bìlì ìdọ̀ọ̀fà àbí àṣẹ ní ìdọ̀ọ̀fà ọ̀sọ̀ pé mọ́hùwà bí àfùdọ́lì kò ẹ̀tìkẹ́ẹ̀tì ọ̀dájú yín lọ́nà ọmọ ọlọ́lájú yín lọ ní ma hùwá bí áfùdọ́lìkù láǹkẹsọ líyàn wà mẹ́ nítorí kùnṣẹ́ ní ìdọ́kà ó fi hàn wípé láyẹ̀ ń sọ́rùkù tí áfáàlù yẹn jẹ́ pẹ̀lú májẹ̀mú ọjẹ́ nẹ́kra ọmọlá lè fọ́ ẹ̀là ó sì má ṣe lọ́kà ó bá ti ṣèkánú méjì àfáà ó fún ní jáde rẹ̀ tààrà yóò yẹ ǹsọ́rífò ǹsọ́rífò ẹ má gbàgbé fáwọn yẹn pọ̀ o ẹ̀yin náà mọ́ o èyí tó wá ní adìl bí Omar abẹ́ẹ̀kọ́ èyí tó tó wá báyìí Sulaiman ẹ mà àwọn gbóòrú wọn lọ bẹ́ẹ̀ Sulaiman a ti sọ ti afáàlù káwí Ahmed Aya kìíní tán ni. Kìíní tán ni. Hamzatu. Ẹ gbọ́dọ̀ yí gbogbo rẹ̀ kẹ́kẹ́ ní gbogbo àyín léyìí máa lọ sọ́ra yín o. Aya kìíní tán ni. Àìsí ìṣe mọ̀ntáhà ní tòmú láti gbà yìí, ọlọ́run sọ yìí. Ọ̀ká jídù. Ọ̀ká ayé Èyí tó tún ní yáà náà. مفاتيح مفاتيح الغيب مفاعيل هيا ليه زنقا مفاعيل يزيد أما معاوية يزيد هيا كنا توني بكني هو بالا باكو أدغ أدغ موت tó bá ti wáyọ̀ kan yóò ti sáàfù gbogbo ẹ̀ ẹyà kí ni tán ni wọ́n ti jẹ́ wọ́n jẹ́ ní gbogbo ẹ̀ pàdà mo ti kó bòdè fún yíyàn ọ̀ láwọn náà Zainab ó ti mọ́ nípa àwọn abẹ́ kí ní lọ́wọ́ tàwọn eléyàn sí sàn darẹ̀ láwọn sí ọlọ́àtúnfẹ́ kápọ̀ Zainab gbogbo àwọn eléyìí láyọ̀ ń sọ́rọ̀ fún ni wọ́n àtúrúkọ tó bá tó ti mọ̀mọ̀ yàn nírú àwọn àyìnṣàtú àyìnṣàtú káwọn káwọn máa ń sọ ní máa ń àpárà fi jáde lọ yẹn á ní àyìnṣàtà nírú àyìnṣàtú. Ah, ọ̀ hádàhù ọmọ bá aṣojú ní ẹyọ kọ̀ọ̀kan yẹn jẹ́ gbàmọ̀ tí mo kọ́ bí aṣojú ni wọ́n jẹ́ fún àwọn ọmọlẹ́yìn tọ̀dọ̀ tí wọ́n náà. طبعا يا سيدي ونقف هنا ونواصل إن شاء الله في المرة القادمة بارك الله فيكم